a mo kí yín kú tí ẹ ṣe yìí òun náà ni kí ọlọ́run ó fi yàn ṣe sábà káwọn èèyàn gbàgbọ́ yé ẹ̀sìn kódà kọ́ ẹ̀ ló ti ń jáde ṣùgbọ́n ọlọ́run ń lò ní sábà a iṣẹ́ ńlá yìí ó le láti kó àwọn èèyàn jọ ọlọ́run wa ti ń rọrùn fún yín báyìí ọlọ́run o ọlọ́run ṣe ní tìtorí tiẹ̀. gbogbo adọjọ́ àdìkíámà ọlọ́n jẹ́ kẹ́ bá nínú iṣẹ́ yín innahu sami'un qaribun mujibu da'awat mm. látòrí yín mo fi dórí àwọn bàbá wa tí wọ́n fún wa ní tán ṣàlàyé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn fún wa láwọn ọ̀rọ̀ ńlá kẹ́ńbẹ́kẹ́ńbẹ́ àwọn àfáà wa ti mẹ́nu bà tó bá jẹ́ wípé òun náà la bá sọ tá a fi kú òun bí ó ti tó lọ́nkọ́ dákun ibòbí tí wọ́n bá wà wọ́n bá ní fìṣẹ́ ẹ̀sọ́ wọn wọ́n bá ní máa fìṣẹ́ ẹ̀sọ́ wọn. látòrí wọn fádórí àwọn àfáà mi tí wọ́n wà níkàlẹ̀ tẹ́ pé ẹni tí ọlọ́run bá ránṣẹ́ gbogbo nǹkan lọ́lọ́run máa kó sí láti fi lè rí iṣẹ́ náà jẹ́ lọ́nkọ́ dákun. èmi máa ń sọ tí wọ́n gbàgbé ní Madina jọ́nà mo ní tábánikẹ́mi ọmọ agbé máìkì tẹ̀lé yín káàkiri kẹ́yìn ọ̀sá máa sọ̀rọ̀ káwọ̀ ọ̀sá máa gbé sí lẹ́nu àótó torí pé akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí bàbá wa ẹni tí ó fẹ́ jẹ́ wàzírù dáúlà lónìí wọ́n sọ̀rọ̀ kan níbi kí n tó máa bọ̀ ní bí ọ̀sẹ̀ méjì nìsín wọ́n ní wọ́n ń advice gbogbo àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn tá a jákẹ́kọ̀ọ́ wájú wọn wọ́n ní ọ̀dọ́wọ́ yín o nípa iṣẹ́ tí ẹ gbà àmánà tẹ́ gbà tẹ́ mà sí àdáàwá kẹ́lẹ̀ máa wọ́n bí tí àwọn èèyàn ti ń ṣe mistake lórí pé à sáúdí ló gbéṣẹ́ sùmọ̀mí fún wa ọlọ́nkọ́ ńlá wa ń bẹ̀ iṣẹ́ tẹ́ ẹ gbà yìí àmánà ni ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi kún ni pé gbogbo wàsáìlù tẹ́ wá kọ́ yìí kódà ẹ̀ẹ̀mejì ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ náà níjọ́ tí a parí ìjókòó kan tá a mọ̀ sí sufara ar-rahma barnaamij wọn wọ́n ní sufara ar-rahma ní a sọ wọ́n sọ̀rọ̀ yẹn jọ náà wọ́n tún wá tún sọ níjókòó nígbà tí alọ́bísì sí wọn wọ́n ní ẹ lè lo gbogbo wasailu da'wi al-wasailu tí a ṣàlàyé fún yín ẹ lè máa lò ó tẹ́ẹ̀sì mi ní nàìjíríà lórí ẹ̀.

àníkọ́ ọ̀sán kó ń pe àwọn èèyàn èyí ò tí ì sọ wípé kí ni kò tí ì sọ wípé ó yege níbi iṣẹ́ dáwà rẹ̀ ní gbogbo ọ̀nà tó bá rí olò ẹ̀wá wọn tí ayé tí wọ́n sọ gbogbo àwọn tó bá ti jáde ní Saudi wọn láwọn náà àwọn èyí náà máa ń dandan ní káwọn èèyàn tẹ̀lé ń tọ̀ ń sọ sásọ tiẹ̀ ẹ̀wọ̀n afọ àwọn fún wa lónìí ọ̀run sáwọ́dí ọlọ́mọjọ́ bàjẹ́ o gbogbo bí kùdìẹ̀kùdìẹ̀ wọn náà kọ́ dákun bá ní mú kó òkun ọlọ́run bá ní ṣàtúnṣe Allahumma رد المسلمين إلى دينك مردا جميلا اللهم أصلح أحوال المسلمين في كل مكان lórí eléyìí مفواسة دعا fún àwọn àfáà wa tí wọ́n wà ní kalẹ̀ àwọn Sheikh wa Abdulhakim Abdulrahim Al-Kutubi ọlọ́nkọ̀ dákun ó ti gbé yín kalẹ̀ ní ti dáadáa ní títà tún ṣe ẹ̀sìn ẹ̀yìn gan lóyún wọ́n máa pè ní mùsùlùmí dín pé ẹni tí ń ṣàtúnṣe ẹ̀sìn táwọn bàbá wa ìsìláhùdín ìsìláhùdín táwọn bá ń jẹ́ ìsìláhùdín yóò sì máa jẹ́ mùsùlùmí ẹ̀sìn lásìkò tí àfáà kan ní. كانوا الغياث من الزمان الأنقدي كانوا الغياث من السماء الأنقدي كي ọlọ́run kó fi eléyìí náà kó fi ṣe sọ́dákọ̀tún járíyà fún àwọn wálìdò wa wọ́n ń ṣàlàyé ó ní àfá ọmọ násírù ń sọ ọ́njọ́ náà ó ní nígbà ó di pé ayé ọlọ́run fi yín ṣe oòrùn nígbà tó di pé ilẹ̀ wá di ń tẹ́ pé ayé ò rí nǹkan tí wọ́n fi gbé aṣọ má nígbà tó tún wá di pé ilẹ̀ náà ó tún di ilẹ̀ oko ọlọ́run tún wá fi yín ṣe òjò àgbáǹlá òjò láti fi máa jẹ́ kí ilẹ̀ ó di ilẹ̀ ọlọ́rà lẹ́yìn ìgbà tó ti di ilẹ̀ oko kò sẹ́ni tí lónìí tààjí lónìí kò sẹ́ni tí ó ṣe nǹkan àrò pé ọlọ́run fi yín ṣe àtúnṣe fẹ́sìn Ah, ọlọ́nkọ́ dákun má jẹ́ jọra yín lójú ọlọ́run má jẹ́ jọra yín lójú ọlọ́run má jẹ́ jọra yín lójú ọlọ́run ti ń fún yín ṣe báyìí ọlọ́run jẹ́ yọrí èsì síbi tó dáa ọlọ́run jẹ́ yọrí èsì síbi tó dáa ọlọ́run ti gbé yín kalẹ̀ sí dáadáa padà sí aburú ọkọ̀ má fi kàn yín innahu waliyyu dhalika wal qadiru alayhi látòrí àwọn àfáà wa mo fọwọ́ kí gbogbo àwa tí a wà níkàlẹ̀ ìmáàmù wa sáàdù ni láti mo fọwọ́ dọ́dọ̀ àwọn bàbá wa mísánà náà mọ́ṣánná lutfullah ọlọ́nkọ́dákun lórí dáadáa lẹ́yìn náà ń pèpè sí ní gbogbo ìgbà tí a mọ̀ yín sí tí a gbọ́njú mọ̀ yín lórí ẹ̀ ọlọ́nkọ́dákun dáadáa náà ọlọ́mọdé ó dìbàjẹ́ dáadáa ọlọ́mọdé ó dìbàjẹ́ ọlọ́nkọ́ tó máa ṣàlékún dáadáa náà àgbọ́yé ẹ̀sìn ọlọ́nkọ́ fi kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́nkọ́ fi kárí ẹnìkọ̀ọ̀kan wa igi lẹ́yìn ọgbà wa ọlọ́mọdé ajábọ́ nínú ẹ̀sìn o ogun táàfin táàfin jábọ́ nínú ẹ̀sìn ọlọ́mọdé a lè ṣe la hawla wala quwwata illa billahi alazim gbogbo àwa lọ́mọ akéwọ́n náà mo kí gbogbo wa mo kí àwa tí àwa wà ní kalẹ̀ sí àjọ tààjọ wa gbọ́ wà sí torí gbogbo àjọ wa gbọ́ wà sí ni mo kí wa púpọ̀ ní gbọ́ yìí ọlọ́mọdé ọjọ́ ìbàlẹ́jọ́ aburú fún wa o. ntí òfin ní jẹ́ ìbàlẹ́jọ́ aburú fún wa látòní náà ni ká ti gbìyànjú ẹ̀ o ká látòní àwọn tá a ti ń ṣe tẹ́lẹ̀ ẹ̀já mú máa iṣẹ́ tí ọ̀jẹ̀ ká rójú ìyàwó iṣẹ́ tí ọ̀jẹ̀ ká rójú àwọn ọmọ ẹ̀já tètè lọ ṣe kíni ká tètè gbìyànjú ká lọ mú àsìkò ìntáàní náà láàní láyé ntọ́lọ́wọ̀n ọba láàní àlè ní bá a tulẹ̀ ká lákàtà tó lórí àwa bàbá bàbá lórí èmi náà tí a jọ jẹ́ ọmọ ntáwọn bàbá wa bá tọ́ wa sí tó jẹ́ dáadáa ẹ jẹ́ ká tẹ̀lé ntọ́ba já ìdá ẹja tí wọ́n sákìyèsí lé lórí ìyàwó tá a jọ mọ́nu látòrí ìtàwọ́ ọmọ ọwá dórí àwa àyà tó jẹ́ pé gbogbo wa báyìí ojú wa jọ máa jẹ́ nà báyìí tààwọ̀ jáàbù sí èsì ọlọ́dọọdún sí èsì jáàbù ọlọ́dọọdún kọ́nà ọlà wá ìjáàbù ọlọ́dọọdún lọ́pọ̀ láwùjọ lásìkò yìí a ọjọ́ ọdún ni àálù jáàbù ìjọ náà òní náà tí wọ́n ní káwọ̀ ìjáàbù tẹ́ èsì pé tá a bá kú òun bíbá yìí pàdé mi lẹ́gbẹ̀ẹ́ látùn máa jù káàkiri kọ́lọ̀ǹkọ́ sànù ẹ̀dákun ní wọ́n bá wa sọ yìí Ah, mi ò ní tààlékù kankan tí mo lè ṣe o nǹkan bá wa sọ ẹ̀jẹ̀ á tẹ̀lé o torí tí òfin ní jẹ́ ìbàlẹ́jọ́ abúrúkú wájú àlèkè àmàrí o nǹkan àti ní kò yọnu wájú ọlọ́run bọ́ọ̀ bá gbọ́ ọ̀rọ̀ rẹ tún sàn díẹ̀ àti kọ́nà olóòtú ẹ̀fin ní gbọ́ lọ́tún lásìkò tá à ń bẹ́ńbẹ́ yìí ọ̀dọ̀wọ̀ wa o nítí àwọn àfà wa wá kán mọ́ sí kí ni kí n tó máa lọ kí èmi náà kán ọ̀rà kán nọ́pítọ̀ kan sí i òun náà ni àwùjọ àwa obìnrin látara ọ̀rẹ́ ọ̀rẹ́ àti kódà ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn gan ti ń di ẹgbẹ́ ẹgbẹ́ níbi kátìlì ká máa ba inú ilé ara wa jẹ́ ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ tí ò dáa ah eléyìí ó ti di ó ti di ó fẹ́ ti di súnnà láàrin àwọn obìnrin kódà ẹlòmí ọmọ wò pé ah, sáà ìwò la tún fẹ́ lò fáwọn ọkọ wa lónìí wọ́n sì tún máa discuss ẹ̀ láàrin ara wọn ẹ̀yin náà ẹgbọ́n tó gbẹ̀yìn àwọn ìyàwó àwọn ẹni rẹ̀ o táwọn àfáà wa ṣàlàyé fún wa gbogbo ẹni tí ọlọ́run gbogbo ẹni tó bá lọ jẹ́ sábàbí aburú fún fámìlì kan nínú àwọn fámìlì tó di pé fámìlì yẹn dàrú ẹni náà tí ẹ̀ náà lè dá tí ó fi kúrò láyé àdéhùn ọlọ́run ni àsìkò sí nínú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tásùn kíyèsí nínú àwọn obìnrin àwa tọ́lọ́run kádàrá ká tó jẹ́ pé bọ́yá sábàbí kan ọba gbé kó ọkọ ẹ má mú ṣe dà ìyẹn náà tún pọ̀ lónìí ẹgbẹ́ kan tún òun ti kó lé ọkọ ni òun náà wá ṣe tán láti da ọ̀pọ̀lọpọ̀ ilé ọkọ ẹlòmíì rú ẹjẹ́ àpò orúkúwàdà o ní ṣókílè ní tí àwọn àfáà wa sọ ní kí wọ́n tó máa lọ ìzáwọn lọ́fẹ́ kọ́lọ̀kọ́ bá ní ìsan wọn lẹ́sàn rí ìtọ́mọ̀ ti pọ̀ ọ̀rọ̀ wọn ti ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ ó ti kọjá kátó ṣe tàlẹ́ kò lè lórí ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam ó ní kí wọ́n mú mẹ́kílàb ẹ̀bà ń sọ kí ní ọkọ̀ tí ó ní bí ẹlẹ́nu mẹ́ta báyìí kí wọ́n fi gbú ọmọ èèyàn ní àwùjẹ rẹ̀ kó sì yọ lójú kejì ó ní ìrora tí ó rí níbẹ̀ ó lágbára ju kó ba obìnrin tí èsì ẹwájá wò lónìí ẹjẹ́ kájọ wò lónìí wọ́n tún wá fẹ́ dọ́gbọ́n sí wọ́n ní tó bá tún wọ tó tún wọ gílọ́ọ̀fù ẹ̀wọ́ tán bá gbọ́ yanyan ti tán yanyan ti tán bàbá òòrùn ràn aráyé mú wọ́n ń lànà àgbàrá tẹ́ ẹ̀rọ pọ́lọ́ òòrùn ní ràn ó tọ́nà kọ́ là wá nípa àdé eléyìí eléyìí kọ̀ dá fún mùsùlùmí o bó ti wulẹ̀ kọ́ ká iná mọ̀nkà bó ti wulẹ̀ kó níbi kọ̀ǹdíṣàn torí ọkọ̀ bára rẹ kó o fi wá bọ obìnrin olóbìnrin lọ́wọ́ èèwọ̀ ni o àwọn àfáà wa ti kàálẹ̀ o àwọn tí ń bá mẹ́nu bá nínú àwọn nǹkan tí wọ́n ti ṣàlàyé ìfẹ́ tún tọ̀ tẹ̀ mọ́ látara àwọn ìṣẹ̀lẹ̀ àfáà tí wọ́n mẹ́nu bá ìntẹ́ ti sàlàyé fún wa yẹn àwọn obìnrin ọ̀dọ̀wọ̀ wa ẹ jẹ́ kí amẹ́nu kí káṣe kí ni káṣe ìtìzámù pẹ̀lú ẹ̀ níparí òun náà ni nípa títí ṣáìdù nípa títí alkọ́fọ́tì lẹ́gbọ́ tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn táwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń rí lẹ́yìn ìgbà tí wọ́n bá parí nǹkan oṣù tán mistake pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú àwọn mistake tí obìnrin ń fọ̀ sí òun náà lobìnrin tẹ́ pé kó tó di pé nǹkan oṣù ọ bẹ̀rẹ̀ kó tó di pé nǹkan oṣù obìnrin ọ bẹ̀rẹ̀ àsìkò òórùn ti tó yóò wá máa fi irun yẹn ṣawẹ́wà títí títí alóhùn kódà ẹlòmíì àtún jàn pọ̀ àtúnlọ́wọ́n àtún bá dàsìkò ásírì wọn kì ní nǹkan oṣù rẹ̀ wá dé lẹ́yìn ìgbà tásírì tó yóò sì lóun ti mú jẹ àwọn àfá ò ní ìmà ìjìnlẹ̀ ẹ̀sìn wọ́n ló mú òmù àsìkò yẹn jẹun tó bá bá parí haidu rẹ ọlọ́run òfin ọ níyẹn ó tún ìrùn yẹn kí padà ọ̀pọ̀lọpọ̀ mistake ti ń ṣẹlẹ̀ nìyẹn nínú ẹlẹ́ẹ̀kejì àmì fi máa ń mà kóbìnrin ti má nínú àwọn mistake tóbìnrin tún ń ṣe níbẹ̀ ò ní pé obìnrin ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀jẹ̀ yi ọ̀wà má torí pé ọlọ́run dá ń kálukú yàtọ̀ bí i obìnrin ó yàtọ̀ in tí ń bẹ lára obìnrin eléyìí ó yàtọ̀ sí ti in ń bẹ lára obìnrin ti ẹlòmíín wà tó jẹ́ pé nígbà tí ó rẹ̀ in ti àwọn bàbá wa yẹn òun ó rí ẹlòmíín wà nínú àwọn obìnrin tó in baba bàbá wá mẹ́nubà lẹ́ẹ̀kan ti ese kíni tí o ṣe omi ma tẹ́fí ọkàn ri nkan dúdú ni tàbí nǹkan brownish ni tí o ti brown o ni ó elomi wa wà tẹ́ pé kíní yọ náà ni kò yí ìkan so tí mo fẹ́ pè sí ẹlòmíì na si ti ó ti pé a ní àwọn tó ṣe sùúrù di ọ̀la eléyìí kò dáa tàà bá ti rí pé kíní yìí ti dá ó ti jẹ́ ọjọ́ tí a ti bá sáábà ó ti dé àsìkò tí a ti mọ̀ pé á ọjọ́ mẹ́ta mo fi máa ń ṣe ó lè dá lọ́jọ́ kẹta ká ṣe sùúrù díẹ̀ táwa náà sì ti mọ̀ pé àádáa wa torí pé àwọn onífẹ́ wọ́n máa ń gbé ìdájọ́ ẹ̀sìn lórí kíni lórí as bá sáábà pàápàá jùlọ ọ̀rọ̀ obìnrin tó bá jẹ́ pé obìnrin tẹ́tẹ̀ bẹ̀rẹ̀ wọ́n wo ṣe bẹ̀rẹ̀ haidu rẹ̀ ìsìmọ̀ràríyà alẹ́ bóòló ṣe ń kọ̀ntínú tó bá di pé tó bá sáábà lọ́jọ́ márùn-ún eléyìí kóbìnrin ẹ ti ni mo ẹ ti parí iṣẹ́ haidu ó ti parí èyàn tó fi ń falẹ̀ má ìyàwó ọmọ àfíyà ọfẹ́ ẹ̀jẹ́ Aisha radiyallahu anha nínú àwọn tí máa ti bọ̀ yìí sí ó ní àwọn èèyàn mọ́ wá bá ìyàwó Aisha radiyallahu ta'ala haidu ni wọ́n mú wá tó Aisha pé

kò sí nǹkan tí ó lè sọ wá di ká sọ wípé àti àti ìmá àti mọ́ ń gbà yẹn kódà wọ́n fi ṣe déédéé ìgbà yẹn òun náà náà fi wọ́ bí qira'atul Qur'an àti masul masahif ìgbà yẹn gan ni àwọn àáfàá wa fi wọ́n ṣe déédéé ẹni tó jẹ́ haid pé ìgbà sábà ṣe tábkì al-Qur'an masu ń pè ẹni tó jẹ́ nùfàṣà ni tàbí haid ni wọ́n wá fi wé àwọn tán ṣe jánábà àsìkò yẹn tí obìnrin ti parí nǹkan oṣù yẹn ìgbà yẹn gangan lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà mú ó fẹ́ ṣe déédéé ẹni tó ṣe kíni ẹni tó jẹ́ ti ṣe jánábà torí pé àsìkò tí ó ṣe jánábà àsìkò tó kéré ni tí ó fi tètè lọ wẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alhaidu idha tahurat tó bá ti lè mọ̀ nígbà yẹn òun náà yóò ti lọ ṣe kíni yóò tètè lọ ṣe ní àsìkò yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dúró lórí pé kò lè fọwọ́ kan mọ́sáfù ni àbí kò lè ṣùgbọ́n ala kullin ní àfikún kankan lórí tí àwọn afáwa ti sọ ní àkọ́kọ́ ìkọlọ̀n kí ó gbà ní jọ sí fún wa subhanakallahumma wa bihamdik sadala ila ila anta astaghfiruka wa atubu ilayk ní sókè mo fi yẹ gbọ́ àwọn bàbá wa tí wọ́n wọlé nígbà tí èmi ọmọ yín tí mò ń fi ẹni kí n máa rọ́ wà sí yín wa jazakumullahu khairan ala يا ربنا اغفر لشيخنا أن طيب أن تعتوب أن أتوي إمامنا يا ربنا ارحم محمدي ولا علم كيفي أن تساوي إمامنا آمين اللهم تبارك وتعالى لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله ọlọ́mọ́sàbà dọ́kítọ̀ wa ní ẹ̀sùn dáadáa